yèyé abídèmí olúkúewu lorúkọ tèmi jẹ́ èmi a máa pè mí lọ́mọ nítòkò lókè àlejò lábẹ́ẹ̀kúta mi lọ́mọ ẹni fún ni lọ́mọ làálùpá ẹrú mọ́sá àjọba lólele ìlọ̀kọ́ ni mí ọmọ àrélù ọmọ tó mú dà tó mú lọ bánu ẹ̀ lórí the queen of broadcasting ọba abirin pèdèpèdè ọba sọ̀rọ̀sọ̀rọ̀ another one is a counterfeit yèyé àfèdè ṣẹwà yèyé àpèdè gbàwúrà yín náà rèé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí pèdèpèdè ni mí mo ń ṣètò lórí rédíò àti tẹlifíṣàn a bí mi nílùú Mùṣin nílùú Èkó mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta nítòkò lókè àlejò lábẹ́òkúta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bí mo ṣe máa ń kíra mi èmi ní ìkẹfà nínú ọmọ mẹ́fà tí ìyá mi bí tó jẹ́ wípé tó já pé àbígbẹ̀yìn ni mí èmi làbígbẹ̀yìn ìyá mi. mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè láti nǹkan bíi 1998 sí 1999 ṣùgbọ́n 1999 yẹn gangan ni mo lè sọ wípé mo bẹ̀rẹ̀ professionally torí 98 yẹn a lọ ṣe IT ni 99 yẹn hmm, mo bẹ̀rẹ̀ nípa pé mo gbé ìgbésẹ̀ láti lọ ṣe IT mi ní Radio Lagos Èkó FM nígbà náà ngbà débẹ̀ mo ṣalábàápàdé Gbénga Adébóyè ibi tí mo ti ṣalábàápàdé Gbénga Adébóyè ni Gbénga Adébóyè ti wá ní kí n máa present ní òyìnbó káwọn present ní Yorùbá mo ṣe yẹn lórí ètò wọn ní ní Radio Lagos nígbà náà tí wọ́n pè ní Gbénga Adébóyè in the mix ni mo bá wọn ṣe tí mo mo present in English àwọn present ní Yorùbá fọ láti bẹ̀ lọ mo tún tẹ̀síwájú mo lọ ṣe alábàápàdé tọba ọ̀pálẹ́yẹ ìyẹ̀rú ọ̀kẹ́ ó pa mo bá wọn ṣiṣẹ́ fúngbà díẹ̀ mo wá tẹ̀síwájú mo lọ sí rédíò nàìjíríà three nígbà náà tó ti di bond fm nísìnyí mo lọ ṣalábàápàdé Táíwò Akíṣọlá èmi lọmọ bàbá wòlíì nílùú Ìlasàmájà àti Tajudeen Àjàní ojú ẹlẹ́gbà tí Tajudeen ní Àjàní tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ní Yorùbá dáadáa torí pé òyìnbó ni mo ṣe jáde ní school yẹn mo lọ sí Nigeria Institute of Journalism níbi tí mo ṣe journalism ibẹ̀ ni Tajudeen ní Àjàní ojú ẹlẹ́gba ti bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ní rédíò Nigeria three pé báyìí ni wọ́n ṣe ń sọ Yorùbá kàwé pa òwe ṣe báyìí ṣe báyìí títàwé àkíṣe aládẹ̀ pè mí pé kí n gbìyànjú láti máa fi oríkì mi sí orúkọ mi látìgbà náà tí mo ti bẹ̀rẹ̀ sí ní lo èmi lọ́mọ ẹni fúnni lọ́mọ là á lò pa. Ah! àdójúkọ tí mo ti bá pàdé ẹ jẹ́ kí n sọ̀kan fún yín nígbà yẹn là ń ṣe ètò lórí tẹlifíṣàn lórí LTV8 mo ní programu tèmi tí mò ń ṣe ní gbogbo ọjọ́ Wednesday lórí tẹlifíṣàn LTV mo tún wá ní prógráàmù míì tí mò ń bá wọn tí wọ́n polówó sinimá àwọn oní tí mò ń bá wọn ṣe ń jọ Sunday mo tún wá ní tẹlifíṣàn míì tí mò ń ṣe pẹ̀lú Àlàdé Arómiré ní Yọ̀tọ̀mí TV hmm. mo sọ̀rọ̀ two thousand and four mọ́tò mi wá ní fort two thousand and five mọ́tò mi wá ní fort mo ní ó ní fort yẹn lábúlé ẹgbà mo wá pé èèyàn kan mẹkáníìkì ẹ wá ní pé ibi tí mo wà yẹn màá rí èèyàn kan bẹ́ẹ̀ pé kí n drop kí mọ́tò síbẹ̀ pé òun àwa bá mi gbé mọ́tò kémi lè gbé drop kí n máa lọ ibi tí mo dúró sí lójú títì tí mo ti fẹ́ gbé drop <laughs> mo dẹ̀ tún gbọ́kọ lóyún náà ṣe program lórí tẹlifíṣàn gbà náà ní gbogbo àwọn tó ń kọjá ṣe mọ̀ pé ojú wa ojú tí gbogbo ayé mọ̀ ní lọ́ba ní à yeye ẹ tí ẹ tí ì ra mọ́tò àṣàkù tí ẹ níyín ẹ sọ fún Látúndé àtọkọ olóyún kó ra mọ́tò fún yín <laughs> ìyẹn àwọn olólùfẹ́ mi ṣùgbọ́n ìdojúkọ yóò bí mi nínú nítorí wípé ibi tó yé wọn mọ̀ nìyẹn ara àwọn ìdojúkọ tí mo rí nìyẹn àwọn ìdojúkọ mi tàtún máa rí ni pé nígbà míì tẹ bá wá ìpolówó lọ sí ibi hòtẹ́ẹ̀lì tẹ̀yìn àtàwọn ọmọọṣẹ́ yín lọ táwọn ẹlòmíì bá rí wọn ní ah, lágbájá ń fẹ́ lágbájá wọn ò ní mọ̀ pa ọmọọṣẹ́ èèyàn ni abẹ́lómi àti ẹ̀parọ́ mọ̀yàn pé à àní mo rí yèyè báyìí ìgbà tó máa wọnú hòtẹ́ẹ̀lì yẹn room number ni kinní kan ni wọ́n gbé wọ̀ láì mọ̀ wípé iṣẹ́ la lọ gbà àwọn ọ̀nà rúùmù kankan ṣùgbọ́n kó lè dùn tó ṣe máa sọ bẹ́ẹ̀ nítorí ìdí èyí àwọn ìdojúkọ wọ̀nyí ó pọ̀ lóríṣiríṣi jàǹtìrẹrẹ àti wípé torí pé gbogbo èèyàn ló mọ̀ wá àwọn nǹkan pọ̀ tá à ní lè ṣe lójú gbangba tó dẹ̀ máa wù wá káwa náà ṣe bí kéèyàn lọ patí ká fẹ́ jó àti lè jó bó ṣe wù wá à ní lè ṣe àti lè jẹun bó ṣe wù wá à ní lè ṣe àwọn ìdojúkọ kéékèèké wọ̀nyí lèmi rò wípé ó máa ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà olórin kọkọrin ó ní obìnrin tàbí nídìílé ọ̀tọ̀ àtọkùnrin tàbí nídìílé ọ̀tọ̀ tí òbí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ wọn dàgbà pẹ̀lú ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn tó bá darapọ̀ tó di tọkọ-tìyàwó sùúrù ló gbà ó láti mọ̀ wá ara wọn ó gba sùúrù tá a bá ti jẹ́ ìràwọ̀ torí wípé màláìkà kọ́nu orin ẹ̀ ó ní tọkọ bá jẹ́ celebrity àbíyàwó ló jẹ́ celebrity ó ní ẹ má máa wo fóònù wọn àbí kẹ́ máa ṣọ́ wọn lápá ṣọ́ wọn lẹ́sẹ̀ sùúrù lèèyàn máa fi ń ṣe ìgbéyàwó tí ọlọ́run bá ti fún yàn lẹ́ni tèèyàn èèyàn á fi sùúrù sí torí kò sí ni wọ́n á sọ fún nǹkan tí ò ṣẹlẹ̀ kódà wọ́n á fẹ́ fi hàn án nǹkan tí ò wáyé rárá ṣùgbọ́n èèyàn tó jẹ́ celebrity yẹn ló mọ̀ pé ìdílé mi ò gbúdọ̀ dàrú èmi làwọn èèyàn fi ń ṣe àwòkọ́ṣe jígí ni mo jẹ́ fáwọn olólùfẹ́ mi mi ò gbúdọ̀ fọ́ wọn ò dẹ̀ gbúdọ̀ rí àbàwọ́n bẹ́ẹ̀ torí pé aṣọ funfun ni mo jẹ́ nítorí ìdí èyí sùúrù la fi ń ṣe ìdílé àti wípé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fúru ọkọ tọ́lọ́run fún mi ọkọ mi jẹ́ ẹni tí wọ́n understand iṣẹ́ mi gan-an tí n bá sọ pé mi báyìí ni mò ń lọ wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni mò ń lọ tí má sọ pé bí ìkọ́ni mò ń lọ wọ́n ti mọ̀ pé mi ò lọ síbẹ̀ mi ní máa lọ Ìbàdàn kí n dágbére Àbújá torí pé ìfẹ́ òtítọ́ àti àìṣètọ́ wà láàrin wọn àti wípé wọ́n nígbàgbọ́ nínú mi mo gbàgbọ́ nínú wọn wọ́n dẹ̀ gbà mí gbọ́ pé nǹkan tí mo bá ní mo máa ṣe ni màá ṣe sùúrù ló jájú ká dẹ̀ ní ìtẹríba fọkàn ká má torí pé a ti jẹ́ ojúmọ̀ọ́ká àti jẹ́ gbogbo ẹni téèyàn mọ̀ tó máa rí wa níta tó máa máa ṣe ráńkà déédéé wa ká má fọkàn ní respect rárá o mo tẹríba fọkàn mi eléyìí ló jẹ́ kí n ní ìgbéyàwó aládùn yèyé abídèmí olúkúewu lèmi ń jẹ́ èmi lọmọ onítòkò lókè àlejò lábẹ́òkúta èmi lọmọ ẹni fúnni lọmọ ńlá ló pa ilẹ̀kọ́ ni mí ọmọ àrélù ọmọ tó múdà tó mú lọ bánu ẹ̀ lórí the queen of broadcasting ọbaabìnrin pèdèpèdè ọbaabìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ another one is a counterfeit yèyé àfẹ̀dẹ̀ṣẹwà yèyé àpèdè gbàwúrà lórúkọ tèmi mo fẹ́ lè sọ fún yín pé Orísun TV lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ máa wò ó fún ọgbọ́n ìmọ̀ òye ní gbogbo Orísun TV ní kẹ́ máa wò.